thank you father for this moment ọba tó jọba lọ ọba tó fọba jẹ ọba lánàá àti lẹni ọba títí ayérayé àwọn ìmọ̀ yẹ òun àsọ̀rọ̀ mátàsé ọba mi gbèjà kẹrù ògbìn ìjà àjàmájèbè ọlọ́run tí a kò fojú ara rí ṣùgbọ́n tí a rí ṣe ọwọ́ kábíyèsí o ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo ayìnyín lógo àṣeyín lọ́ba arúgbó ọjọ́ mo ṣe bàárẹ̀ o lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ fún yín ọlọ́run mo ṣe yín lọ́ba o ẹ ṣe gan ni lórí gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá káàkiri àgbáyé lórí àwọn tó fẹ́ràn wa àtàwọn tó kórìíra wa adúpẹ́ fún àwọn tó fẹ́ yín àti àwọn tó sì ń sìn yín ní òdodo àti ní òtítọ́ adúpẹ́ fún gbogbo àwọn ènìyàn ẹ̀tàn àti gbogbo àwọn èèyàn búburú náà nítorí pé ẹ sọ pé ó máa tó àkókò kan bó tẹ̀ jẹ́ pé àjàgà ni wọ́n jẹ́ ní àgbègbè àti ìlú àti ibikíbi tí wọ́n bá wà ẹ ní ó sì tú àgbẹ̀gà náà kúrò ẹ ó fọ́ mọ́lẹ̀ ó sì fọ́ ká pátápátá ọlọ́run adúpẹ́ pé nínú ọdún 2000 thousand and twenty-four ẹ ṣe ìlérí tí ẹ sì sọ pé ẹ ní lórí ogun ayé wa ẹ ó rìn ẹ kọjá lórí wọn ojú tí àtẹ̀yìn wá lọ ọlọ́run ẹ ṣe gan ni àyìn lóògùn àṣeyìn lọ́ba ajúbà rẹ lónìí ò bàbá afẹ́ wí òlọ́ba wí gbogbo ẹ̀ṣẹ̀ tó lè díwọ́ tó lè dènà olúwa dáríjì olúwa ṣàánú fún wa ẹ̀jẹ̀ jésù olúwàjò máa ṣàn lórí èmi àtàwọn olólùfẹ́ mi pátápátá ọlọ́run ṣàánú fún olúwa gbà kóso ohun tá a bá dè lónìí olúwa dè tá a bá tu olúwa tu ògo àti ẹwà ọlọ́run olúwàjò wà lórí ayé wa bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà cover my people with blood of Jesus Christ ẹ̀mí mímọ́ ò wá jọba lórí platform yìí tá a bá dé olú àbàbà dé jẹ́ kí platform yìí kó wà fún ìtúsílẹ̀ bẹ́ẹ̀ gangan ló sì rí kò sí ní padà àyìn lóògùn àṣẹ ìlọba lẹ́ẹ̀kan sí pé ti gbọ́ o ẹnu mi gbọ́rọ̀ olúwa ó di àṣẹ ẹnu mi gbọ́rọ̀ olúwa ó di oyin ẹnu mi gbọ́rọ̀ olúwa ó di ojú rere ẹnu mi gbọ́rọ̀ olúwa ó di agbára ẹnu mi gbọ́rọ̀ olúwa bẹ́ẹ̀ ni ó di ẹ̀mí mímọ́ ẹnu mi gbọ́rọ̀ olúwa gbàkóso báyọ̀ ọlọ́run ẹ ṣé gan ni lọ́pọ̀lọpọ̀ àdúpẹ́ fún yín lẹ́ẹ̀kan sí àwọn àgbẹ̀yìngà títí láíláí jésù agbára wa àwọn tó bá wà nínú àìsàn tó bá wá sí abẹ́ òun mi gbogbo àìsàn tó bá ń ṣe yín lórúkọ Jésù ẹ kúrò nínú abẹ́ àìsàn náà gbogbo ìjìjí àti ìbòjú àti agbára àti gbogbo àwọn ẹ̀mí àìsàn tó bàlẹ̀ ayé yín mo pàṣẹ fún gbogbo wọn kí iná kó jó wọn dà lórúkọ Jésù agbára Ọlọ́run tó fi dá ayé àti ọ̀run ọwọ́ látàfi solé ayé ró kó bà yín sẹ̀ lọ́wọ́ ogun àìsàn kó bà yín sẹ̀ lọ́wọ́ ogun ikú òjijì àti gbogbo ogun kógun tó bá yín eyín fíra bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà Hmm, májẹ̀mú burúkú tó máa ń fa àìsàn mo gbàdúrà fún májẹ̀mú náà kó bàjẹ́ gbogbo àwọn ẹ̀mí òkùnkùn tá à ń pè ní sójà tó jẹ́ ọlọ́pàá òkùnkùn tó jẹ́ àwọn ìránṣẹ́ òkùnkùn búburú náà iná ọlọ́run dà níbi tí ẹ bá sí níbi tí ẹ ti ń ba ayé àwọn ènìyàn jẹ́ lórúkọ jésù iná kó jó yín sọnù mo gbàdúrà fún orílẹ̀-èdè mi gbogbo àwọn olórí orílẹ̀-èdè wa ọlọ́run kó sí wọn nínú bàbá mi àti ọlọ́run àti gbogbo àwọn tó wà ní orílẹ̀-èdè náà àti èmi náà nígbà tí orílẹ̀-èdè náà bá dára má jẹ́ kí a wá mi tì má jẹ́ kán wá ọmọ mi tì èmi o àtàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi wọn ò ní fi ẹ̀jẹ̀ wa wọn ò ní fi ṣètùtù wọn ò ní fi ṣèrúbọ ayé ò ní fi ẹ̀jẹ̀ mi wẹ̀ lórúkọ jésù ilẹ̀ ò ní fi ẹ̀jẹ̀ mi mu lórúkọ jésù kò ní fi tàwọn ọmọ mi mu ọjọ́ ìbí àwọn ọmọ tí mo mọ̀ yìí mi ò ní mọjọ́ ikú wọn lórúkọ jésù gbogbo àwọn olólùfẹ́ wa káàkiri àgbáyé mo gbàdúrà fún gbogbo yín níbikíbi tẹ́ ẹ wà ilẹ̀ ibi tẹ́ ẹ wà yóò sàn yín èmi náà súre fún orílẹ̀-èdè Canada mo gbàdúrà tó gbọmọ àlébí yóò dára fún orílẹ̀-èdè yìí orílẹ̀-èdè mi náà ni àtàwọn olórí wa ọlọ́run kò sí wọn nínú ojú rere àwọn ènìyàn lèmi fẹ́ máa rí mi ò fẹ́ rí ibi wọn ẹnikẹ́ni tó bá sọ pé kí ìlú ìkó gbóná ọmọ mi mo gbàdúrà fún níbikíbi tó bá wà yóò gbóná ọmọ ẹ yóò lè mọ ẹ kò ní túra fún wọn lórúkọ Jésù ẹni bá rán ogun tìmí ní kọ̀kọ̀ ní gbangba ogun ayérayé kó jà wọn kó dìde sí wọn ẹni bá sì fẹ́ re fún mi mo gbàdúrà fún ìwọ náà ire kó jẹ́ tèmi àti ìwọ kó jẹ́ ti ọmọ wa kó jẹ́ ti ilé wa kó jẹ́ ti ẹbí àtàrà àtọkọ àti gbogbo àwọn olólùfẹ́ àtayá bẹ́ẹ̀ ló máa rí kò sí ní padà jésù agbára wa àmín bó wá gbàdúrà ní ọdún yìí sí ẹ gbogbo àwọn ènìyàn rere tòótọ́ tí wọn ò tí ì mọ̀ láyé olúwa gbé wọn olúwa jẹ́ já gbangba àwọn ènìyàn búburú tí wọ́n sì ti wọ̀n káàkiri àgbáyé tó jẹ́ pé wọ́n pera wọn ní ènìyàn rere náà àṣírí àwọn ìkà àti ẹni bí wọ̀nyí má jò bò àjàjà àwọn ènìyàn tó bá ń fi ẹ̀mí àwọn ènìyàn ṣe òfò tó sì ń ba ayé àwọn ènìyàn jẹ́ lórúkọ Jésù má jẹ́ kí ẹ̀mí wọn ayé wọn má jẹ́ kó àṣírí wọn má jò bò Ọlọ́run tí gbogbo wọn ní àṣírí bẹ́ẹ̀ ló máa rí kò sí ní padà èyí tí mo fẹ́ wílò ní ẹni bá dìde ogun sí mi Ọlọ́run bá mi dìde ogun sí ẹni bá gbógun tì mí Ọlọ́run bá mi gbógun tì ẹni dìde ogun sí pílàfọ́ọ̀mù mi sẹ́ẹ̀ tó sọ pé a máa ba yí ẹ̀jẹ̀ ní sẹ́ẹ̀ tó bá ti ṣe nǹkan tó a fẹ́ mo gbàdúrà fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀ níbikíbi tó bá wà lójijì bá mi orí kọlù wọn jẹ́ kí ogun tó jọjú orí wọn kó dé bá wọn tó bá gbàdúrà kó dé ẹ̀ṣẹ̀ gbogbo ẹni bá support wọn náà ọlọ́run jẹ́ kó rí ìṣubú ẹni bá sọ pé òun ò ní jẹ́ ń lọ òun ní jẹ́ ṣe tèmi mo gbàdúrà fún wọn bọ́n ṣe fẹ́ kó rí fún mi láyé olùwàjò rí bẹ́ẹ̀ fún wọn tó bá fẹ́ kí ìyà jẹ mí olùwàfíà jẹ àwọn ẹ̀dá bẹ́ẹ̀ pa tó bá fẹ́ kó dára fún mi kó dára fún àwọn náà bẹ́ẹ̀ ló máa rí kò ní yípadà ṣùgbọ́n gbogbo àwọn olólùfẹ́ mi tòótọ́ àwọn tó fẹ́ kí n ga àwọn tó máa ń send message pé a ò rí platform yín kí ló ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ tó fẹ́ mi fẹ́ resẹ́ ire yóò jẹ́ tèmi àti tiyín lórúkọ lórúkọ jésù àwọn ní ṣẹ́kù ibi òsì ní báwo orí òní gbàbọ̀dẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò sí ní padà ètò afẹ́ wílò ní olúwa kọ́ wa àwa fẹ́ lẹ́ẹ̀ni ni o we don't know anything we just want to learn from you daddy speak through my mouth speak to me as well speak to people direct us o lord in jesus ní àṣẹ tẹ́ bá ti ń pa báyìí olúwa tọ̀ mọ́lẹ̀ sí gbogbo ọ̀nà wa kí àṣẹ tẹ́ bá ti ń pa nínú ayé yìí olúwa fìdí rẹ̀ múlẹ̀ ní ayé àti ní ọ̀run lórúkọ jésù bá a ṣe ń béèrè olúwa máa fi fún wa ní orúkọ jésù gbogbo àwọn ẹni tó gbórúkọ wa <laughs> gbogbo ibi tó ń di orúkọ wa mú pé ẹ̀wọ̀n ní gbóhùn rẹ̀ sí àmà rídíkù ẹni gbogbo ẹni bá rí dínkù mi ó yá ọlọ́run tó dá ayé ẹ̀yìn ogun ọ̀run rẹ̀ dìde sí wọn ẹ rí wọn ẹ̀bà tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ ló máa rí kò sí ní padà jésù agbára wa àmín ọlọ́run ẹ ṣé gan ni o àdúrà lónìí ẹni tí bá súre fún lónìí olúwa bá mi súre fún èyí tí n bá sì gégùn fún ọ̀run gégùn fún orí mi gbọ́rọ̀ olúwa ò ní gba ègún ò ní gba èpè ṣùgbọ́n gbogbo àwọn ènìyàn tí ó bá gba ìrẹ́lẹ́nu mi tó bá wá ṣetán láti wá lo àdúrà tó pa àti súre fún wọn tó máa wá fẹ́ bá wa jà ọlọ́run bá wọn jà fúnra rẹ̀ àdúrà tí a bá gbà fún wọn kó di ègún lórí ayé wọn gbogbo àdúrà gbàdúrà ẹnikẹ́ni tó bá gbàdúrà ló ti ayé mẹ ìbéèrè wọn kó dẹ̀ṣẹ̀ lórúkọ jésù ẹni bá fẹ́ kí n ṣàṣetì láyé ó yá mo gbàdúrà mú bọ́ fún ọ mo gbàdúrà ṣetì fún ọ lórúkọ jésù ó ṣàṣetì ó mọ àmúwọ bẹ́ẹ̀ ló máa rí kò sí ní padà ọlọ́run ẹ ṣé tó pẹ́ ti gbọ́ ẹ ṣé tó pẹ́ ti ṣe a ó máa yìn títí a ó sì máa gbé yín ga jésù agbára wa gbogbo ẹ̀mí ìdíwọ́ àti ìdènà bí nínú obìnrin sẹ́ẹ̀ tó yọ ayé mi lẹ́nu èyí tá a sanwó fún láti yọ mi lẹ́nu tó sì gbowó láti yọ mi lẹ́nu láti yọ ọmọ mi lẹ́nu ọlọ́run kò yọ yín lẹ́nu nínú ọdún two thousand and twenty-four gbogbo ẹni yọ mi lẹ́nu ẹni yọ ọmọ mi lẹ́nu ẹni yọ ògo mi lẹ́nu tó yọ ìpè mi lẹ́nu tó yọ ìṣàṣeyọrí mi lẹ́nu ọlọ́run tó dá ayé mi yọ wọn lẹ́nu ń mm, yo, bá mi yọ wọn lẹ́nu ẹni sanwó láti gbógun tì mí olùwàjò ṣaláìní olùwàjò jẹ gbèsè olùwàjò jìyà gbogbo tó bá kọjọ kó bàjẹ́ kó túká àṣírí wọn kó má ṣe bò mọ́ bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà ẹni bá dẹ pańpẹ́ sílẹ̀ fún èmi Bọ́lá Fọláṣadé pańpẹ́ tí wọ́n dẹ mo gbàdúrà fún yín ẹ̀yin tẹ́ ẹ dẹ pańpẹ́ ó yẹ kó sínú pańpẹ́ náà ẹni tó gbẹ́ kòtò ó yẹ kó sí kòtò náà kan fi dí kòtò ẹni rokúrò mi tó rokúrò ọmọ mi kòjì pa yín tilétilé lórúkọ Jésù ikú àjálù yóò jálù yín bẹ́ẹ̀ ló máa rí kò ní ohun mẹ́ ẹni pọ́n ọlọ́run lé lórúkọ jésù ọ̀run yóò pọ́n èmi àti yín lé yóò pọ́n ọmọ alẹ́ yóò pọ́n wa lé bẹ́ẹ̀ ló máa rí kò sí ní padà jésù agbára wa àmẹ́ ọlọ́run ẹ ṣé gan ni mo yìn lógo mo ṣe yín lọ́ba jésù agbára wa ẹ káàbọ̀ sórí ètò yìí bọ́lá fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ a máa sọ̀rọ̀ nọmba wá nǹkan tó máa lọ mo rí àwọn ìran kan tàdé nílẹ̀ láti gbàdúrà lé lórí fún orílẹ̀-èdè wa adúpẹ́ nígbà tí ọlọ́run bá ń sọ̀rọ̀ tó bá fi ara wọn That is to say, God wants us, He actually wants us to do some things about every revelation, everything. So Lord, about if you want, only happy new year, my, may Almighty God let us witness more of it in life. Amen. Àmín o blessing you pray for okay thank you Oriyomi Doja okay yomi Doja thank you uh, Bidemi thank you so much also you're welcome to this platform yes and for those of you who don't want normally comment under my platform all right I don't force you to comment you have your reasons okay because this platform is for serious element not for unserious element because we always even when we are smiling whatever we say is meaning meaningful not meaningless and we have heart of God like our heart is for God we have people uh, pity on people. We do things for the because we have flesh heart, not a stone heart. So, and I pray for all of you also here. The Lord Almighty God will give you a heart that is full of flesh and blood, that have mercy on people, that do good things and also serve the Lord according to God, you know. So, you are welcome once again to this platform. As you come again, I mean, this morning, yes, we are still in the morning time in Canada. In Nigeria right now, it will be around let's say to five but here is uh, àárọ̀ kùtùkùtù láti wà that's ten o'clock almost few minutes to eleven you understand me so and i pray for you i want to use this song to pray for you in the name of jesus you won't go back the way you came in the name of jesus you won't go back the way you came submit yourself to the holy ghost anointing they said to set you free Submit yourself to the Holy Ghost anointing is here to set you free. Yes, the Holy Ghost anointing is here to set you free. Submit yourself to Him. You come to this platform, I pray you will not go back the way you came. The Lord will meet you, Who will meet you, and will meet me. We all together, we will, he will meet us at the point of our need. He will bless us. He will solve all our problems. That darkness will disappear. That darkness will go away. The Lord will support us. He will put smile on our face in Jesus' name. And before we go into this message now, I want you to be a good example. Okay? So before we we, we preach or before we talk, we, we bring out the we I have a dream, a revelation. Okay? We have I have a revelation. We are going to pray against problem that's that been to for long in our system. You know, a lot of problem that people face, a lot of nation face, the problem have been in the system. Maybe they are just eating, Okay? The problem have been in the system for long. They are being eating, But thank God, these days when it is time, when problem being exposed, then it shows God is about to do something about it. When you go to doctor, you are feeling pain and some pain you are feeling pains you are feeling strange in your body strange pains you don't know exactly what happened some people like that they go to doctor nothing been done they can't detect anything go for x-ray scan everything they can't see anything but after some time maybe prayer and you know what they cannot see before they now see And the moment that problem show face to face, you can detect the problem. You understand me? Then the problem is half solved. You will know what to do about it. Okay? Our problem, what I mean, what some country and our nation have been going through has been the system for long. You understand me? And when things are close to you, you have been going through many things for long. If care is not taken, you love it, you romance it, you are together. Because it's like your neighbor. You understand me? It's like you, you are living together because the problem has been a customer, he has been a, a tenant, he has been a friend. You know the problem. So people, their problem are friends. They are friends to that problem. The problem, the problem also also is a problem. Is a friends to them. So for that, so even for go and leave your problem, your problem may want to miss you, or you want to miss the problem. All right? And that's why you see a lot of things when you are trying to tell people things is a bad habit, sickness is a bad thing. That thing that is stopping you that you are now used to. Oh, after all, I only take my medication. Oh, the, the problem, yes, some people love their sickness because they will go. Even the government will take care of them because they are sick now, because they have one problem or the other. They will get some benefit, they get some um, allowance. So they are used to it. They have the They are, they are familiar with it. Also, they are now customers with the friend with the problem. They are now friends, you know. The friends also, in one way or the other, they believe it's provided. After all, if it's not the sickness, yes, some people be, believe. And if, if not because of the problem, they won't even get this. You understand me? But you can get something, you can get better without the problem. You understand? I'm only using that as a sample for you. So a lot of people have used to their problem that they cannot release the problem to go. Anytime they want to release it, they call they call the problem back. Anytime they want to let go, they hold on again to the problem. And I pray for myself, for you that listen to me today, whatever problem you be holding on for long, that be holding you ransom for long, Almighty God will separate both of us in the mighty name of Jesus Christ. It will separate you from, that problem. It will separate me from that problem. I will no longer romance the problem in the mighty name of Jesus Christ. And I will not be talked down and I won't be bring down for that problem in the mighty name of Jesus Christ. So this dream, you pray like this. <laughs> You see, my nation, I saw a lot of soldier ants. Soldier ants are bad people soldier ants and you know what? ti rọ̀ mọ́ i will say it let me say it in my language in Yoruba. i mean wọ́n ti rọ̀ mọ́ àwọn ibì kan ó ti yé wọ́n rọ̀ mọ́ àwọn ibi méjì ní orílẹ̀-èdè wa ṣó ti yé bẹ́ẹ̀ wọ́n rọ̀ mọ́ ibẹ̀ they are much and they have been used to it in fact tó bá fi iná gbé sojà àǹtí ẹ bá rí ibi tí sojà àǹtí bá pọ̀ sí dáadáa tán bá tiẹ̀ wá fi iná le torí iná ló máa ń ṣọkọ sójà ants iná ni ó ti yé bẹ́ẹ̀ iná ló máa ń ṣọkọ sójà ants tán bá fi iná le tán fi iná pa tán bá kú tán now you will see ẹ máa rí ojú àwọn ibi tán ti dá ìwò sí bó jàre ènìyàn ni wọ́n mú wọ́n máa jẹ́ ẹni tó jẹ́ èèyàn ní sójà ants bá mú ibi tó bá dì mú yẹn ó máa mẹ́sọ̀ pé ó jẹ tán ó máa jẹ́ ó máa jẹ gbogbo ẹran ẹ̀ á wá mẹ́sọ̀ pé ó ku egungun ó sọ fún ọlọ́run àwọn ìṣòro àti ìdààmú tó bu ayé wa so you can you can pray for your nation you can pray for yourself as well some people èyí tá a fi rí orílẹ̀-èdè àbí tá a rí àwọn nǹkan yẹn ayé ẹlòmíràn ni àwọn sójà àǹtí bò àwọn kòkòrò tó máa ń jẹ nírun ajẹ nírun tó bá dẹ̀ ń jẹ wọ́n tún máa gé jẹ tó bá ń jẹ wọ́n máa gé jẹ ọ̀tọ̀ ni àwọn ajẹ nírun tí wọn ò kí ń géèyàn jẹ tó bá ti mú tó bá ti kán sí ènìyàn lára báyìí àwọn kòkòrò títìtì tó máa ń mu ẹ̀jẹ̀ wọn ò ní mọ̀ in fact in fact nígbà tó bá ń jẹ tó mu ẹ̀jẹ̀ nìyẹn á máa yún á máa dùn mọ́ ẹni tó mu ẹ̀jẹ̀ rẹ̀ á máa dùn mọ́ á máa dùn mọ́ the person will be feeling he will be feel he will not feel any pain he will be sweating it's like he will be feeling he will be having some feelings like he á máa sweet ẹ̀ o máa gbẹ́ pé ó ń dùn mọ́ á máa dùn mọ́ ó máa gbẹ́ pé ó ń dùn mọ́ mi á máa dùn mọ́ you understand me but tí gbogbo àtó ń dùn mọ́ yẹn ó actually ó mu ẹ̀jẹ̀ ó ń fa ẹ̀jẹ̀ mu ó gbàdúrà tó o bá gbàgbọ́ nínú prayer yẹn you can go ó gbàdúrà àwọn ìṣòro tó bu ayé mi so tó fẹ́ jẹ mí ku egungun àwọn ìṣòro tó bu ayé mi so olúwa fi iná já gbogbo ẹ̀ lára mi gbogbo department tí wọ́n wà every angle the enemy is holding to eat me up oh lord use your fire let fire of god to consume them let fire consume them believe in this prayer don't neglect it don't believe what she is saying Eleyi àdúrà eléyìí ìran ni mo rí ó ti yẹyin bẹ́yẹn ọlọ́run fi wọ̀n mí ó dẹ̀ sọ pé ọ̀pọ̀lọpọ̀ soja ant tí a bá fi soja ant bá ènìyàn jà ó ti yẹyin bẹ́yẹn if you are being fight spiritually with soja ants, you understand me that soja ants, they will be tó bá ṣùmọ́ bìkan they don't work alone Soldier ants don't work alone. They work in crowd. They work in multitude. They work with their with with their with with a lot of with train, you know, they work in in multiple. You understand me? So and if they gang up in any place, they try to gang anywhere, anybody, anybody, any flesh up, either either animal or human being, they will eat that thing to to the to the to the to to to, to bone they will finish the meat they will finish all the flesh they will finish every good thing in that body and then they will they will they will release the bone and when the person tó bá ti skeleton nothing No, when you you are left with skeleton, the person is gone. They will eat all this so the body, the flesh, everything. You're going to pray. Every problem, every power, spiritual soldier hand, facing my land, facing my life, facing my children. You pray it. Ẹ rí mo ti dárúkọ land mi, mo dárúkọ ayé mi, mo dárúkọ ọmọ mi, mo dárúkọ you mention things you want, even ọkọ tó ti fẹ́ àbí ìyàwó tó ti ní. Oh Lord, let your fire consume them. Every spiritual soldier hand, every spiritual animal, spiritual soldier hand, that is working against my life, working against my land, against my children, against my progress, against my glory, against my finance, against my peace, against my home. Father Lord, let your fire consume them. Let fire consume them, consume them, consume them, consume them, consume them. Fire of God, consume them, consume them, consume them, consume them. I pray every soldier ants, pray it. Soldier ants, you can call soldier ants a a killer. You can call them the, the you can call them Yes, you can call them anything. You can call them fraudster. You can call them bad people. You understand me? Spiritual soldier. I saw it. Every soldier hand, every spirit soldier, spirit, I mean, every spirit of soldier hand, every spiritual soldier hand, working against my goodness, working against our flesh, working against our nation, working against my nation here in Nigeria. I mean, Nigeria and my Canada, and all the people that love me, working against my destiny, working against my children's destiny, working against the people that love us. Every soldier hand of evil, I command fire of Holy Ghost to consume them, consume them, consume them, consume them. Let me tell you, soldier ants also can be like a sickness. You can cause soldier ants also a sickness, a sickness that have no cure, a sickness that take your, that destroy your whatever, that destroy your system. You can call that Soldier ants also like that. Every soldier ant, every form of soldier ant, every form of soldier ant, every form of soldier ant, in the name of Jesus Christ, all oh my matter, All my nation, all my life, against my children, against my people, against my family, against my husband, against my wife, against my children, against my nation, against our leader, against our resources. Holy Ghost fire, consume them, consume them, consume them, consume them, consume them, consume them, consume them, consume them. So shall it be in Jesus' name. We are going to pray. Every evil people calling themselves good to all, oh Lord, expose them. Oh Lord, expose them. I'm telling you before that last year and early this year I told I said to people please you know what please when you are doing bad things before try to change and I see a lot of people they are embracing things they are doing things you don't even expect they are changing you better change because this year God say I'm going to work I'm going to press down every problem I'm going to destroy every any man or woman that love that that I love to destroy okay this year is going to judge okay people that are doing evil and those who are planting good also is going to reap good okay so <laughs> oh gare baya that's it Oh, badura, Lord <laughs> this year <laughs> every soldier hands every soldier hand wherever they are hiding wherever they are hidden in my country only goes fire any man or woman pretend to be good person that they are evil ìsojà àǹtì ni wọ́n sọ o wọ́n fi wọ̀n mí wọ́n pọ̀ gan yes wọ́n fi wọ̀n mí wọ́n pọ̀ gan no be small thing but you know tí sojà àǹtì bá jẹ nǹkan you know during the you know we have many kakawo we can call that devourer that sojà àǹtì also a devourer okay we they, we have different kind of kankawo we have different kind of devora. we can we have different kind of caterpillars we all all these things you know locusts, you know, that eat things up. You understand me? And Bible says, all the year that locust, all the year that cankerworm, all the year that devours, all the year that all these of the hand have eat up, have destroyed. He said it's going to restore. Okay? But now, they said they are hiding. They go out. You know, this way God showed to me. They will go out at times. They will be They will be together. They always together like this in unity. And then they want to go for operation. They go in trade. They go with life. And they go. They, when they destroy, when they finish eating up that place, they, you know, one day múlé síbẹ̀, wọ́n lè tún lè wá bí kan láti Every soldier hand, every soldier hand, every power of darkness, I think that you, because tọ́lọ̀ bá fi ìran wọ̀nyí bẹ́ẹ̀ yẹn, do you know what? The Lord Almighty God is showing you uh, that kankan, I mean, that um, soldier hands is like ènìyàn ni àfi ènìyàn ló máa jẹ́ yẹn ìṣòro people giving trouble okay mm-hmm. you see animal God created them to be animal to be in the animal's kingdom okay àwọn ènìyàn kò wà ní kingdom of ènìyàn you know in our kingdom woman being kingdom we should be there but they are telling me they are telling us to pray this prayer every canker war, every devourer, every soldier spirit, eating up our glory, eating up our resources, eating up our flesh, eating us our glory. Lord, Holy Ghost fire, consume them, consume them, consume them, consume them, consume them all the evil people also in our land, calling themselves e good. Oh Lord, expose them, expose them, expose them, expose them, expose them, expose them, expose them, and so shall it be. In Jesus' name we pray. Pray it again. Any bad person representing presenting himself to me like a good person, Holy Ghost fire, expose them. Holy Ghost fire, expose them. Holy Ghost fire, expose them. Holy Ghost fire, expose them. Any bad person presenting themselves to me as a good person, Holy Ghost fire, expose them, expose them, expose them, expose them, expose them, expose them, expose them, expose them, expose them, expose them. Any man or woman that are evil presenting himself to me, to my children, as a good person, Oh Lord, those evil people, Lord, expose them. Praise for yourself also, as I'm praying for my child, praying for my family. Oh Lord, expose every evil people operating our land pretending to be good people. Father, Lord, expose them, expose them, expose them, expose them, expose them, expose them, expose them, expose them, expose them, expose them, expose them, expose them, expose them, expose them. In Jesus' name we pray. Amen. Every problem that are matched with me every problem that have joined with me in the spirit realm, in the spirit realm, to eat me up. That problem today, Holy Ghost fire, consume them, consume them. Pray for yourself. Pray, Holy Ghost fire, consume them, consume them, consume them, consume them, consume them, consume them, consume them, consume them. Every problem every problem attached to my life, attached to my children's life, to eat them up, to attach to my husband's life, to eat my husband up. Oh no, that problem, Holy Ghost fire, consume them, consume them, consume them, consume them, consume them, consume them, consume them, consume them, in the name of Jesus Christ. Every problem attached to my nation, attached to my people, to eat them all, to eat our resources all. Holy Ghost fire, consume them, consume them, consume them, consume them, consume them, consume them, consume them, consume them. In the name of the Father, the Son, and the Holy Spirit. In Jesus' name we pray. Amen. There's nobody here that say amen. The prayer have no meaning to you, although I know you take the prayer serious, and that's why some of you are not saying amen, but to encourage me, let me read let me read one verse to you. Okay, let me I want to I want to I want to read some verses to you this moment. Okay? Let me read um where's my glasses? I'm going to read um, the book of Hebrew no second second Corinthians I will read second Corinthians chapter four I read from verse one nítorí náà I will read my language you can read yourself read if you are if you are English speaking person here read your English whatever you can read but I'm reading right now second Corinthians chapter second Corinthians chapter four I'm reading from verse one second Corinthians chapter four verse one from verse one nítorí náà bí àwa ti ń ṣe ìránṣẹ́ yìí we are we are serving we are serving okay bí àwa ṣe ń ṣe ìránṣẹ́ yìí okay i will read it in english also i'm coming so bí àwa ṣe ń ṣe ìránṣẹ́ yìí gẹ́gẹ́ bí a ti rí àánú gbà gbà àárẹ̀ kò mú wa you see when you are praying when you are doing something and you are being paid for what you are doing when you are doing good and they pay you back for the good you have done then you will not be tired you will not be worried you will not be weary but when you are doing something and you are not being paid for what you are doing and for the good thing you, have you have done they are not paying you for that They are weakening your power. They are weakening your point. Because the energy you used yesterday, doing that what you did yesterday, and you receive nothing, that energy is not going to be the same today. You are every day have its own energy. And when you do things for energy, good energy, and that energy you use, if you not be paid for is that you are wasting your energy so energy must not be used i mean useless must not be wasted okay you believe it that's your headache you don't believe what you are doing that's your headache as well so but me nínú ayé yìí in this world there is still a, a bad a lot of bad people because like i'm not being paid for the prayer But I will, if I say I'm not going to pray or I'm not going to do what God has sent me, then I'll be cheating myself. And that's the, every time I raise prayer point. I say, pray for yourself. And I will pray for myself as well. Okay? And you are not, oh, you are not paying any money. You are not donating any money. Even there is no star here. Abisa wa mi kò there. So, you are doing it good that good for yourself. But you know, literally náà, I will read your banner. I'm, coming. I'm reading English but I'm reading Yoruba. ó ní ṣùgbọ́n àwa kí ó kọ gbogbo ohun ìkọ̀kọ̀ tí ó that all those things that you are doing secretly that is hidden that can cause you a disgrace cause you trouble cause you reproach a lot of things reject them try to divorce them let them go release them let them go let them go let them go that thing you are doing that caused disgrace for you you are being disgraced enough release them let them go ó ní korí ẹ ó ní kọ tó ìkọ̀kọ̀ tí ní ìtìjú sílẹ̀ let me read it again ṣùgbọ́n àwa kí ó kọ gbogbo ohun ìkọ̀kọ̀ tí ó ní ìtìjú sílẹ̀ àwa kò rìn ní ẹ̀tàn you see I am not flattering anybody I'm not deceiving you I'm not I'm not doing this because the money they giving me okay no don't believe that oh i just want to do it because i just want to do it i want to film if i want to do i want to do content to film my platform i can i'm a content creator i mean i can i'm a content creator also i know a lot of people who create content even white, black that create content okay ha that mo ti bá wọn sọ̀rọ̀ it is not a joke i've spoken to many people that even have um, radio that have many things that they create content those clowns also, you know, that I meet many ways, you know, when I was working. You know, they said they want, they can create content with me. I can create content with my daughter. I can do many things, you know, understand me, to fill my platform, to get you busy you want one way or the other. And whatever we do, you surely get one thing or the other. Whatever we do, we are not doing it because uh, it's not going to be for fun. Somebody's going to be blessed here. I'm very sure. I am blessed. I don't know of you, but I want you to be blessed, okay? ó ní ṣùgbọ́n tí àwa àwọn read English now ó ní kí àwa kí ó kọ gbogbo gbogbo ohun ìkọ̀kọ̀ tí ó ní ìtìjú sílẹ̀ àwa kò rìn ní ẹ̀tàn bẹ́ẹ̀ ni àwa kò fi ọwọ́ ẹ̀tàn mú ọ̀rọ̀ Ọlọ́run we are not deceiving God I mean we are not flatting God we are not flatting people a fi ọwọ́ ẹ̀tàn mú Ọlọ́run dà pé we are doing it just because we want to get riches we want to get money we just want to get fame you know understand you know these days there is something like if except people who have been in the in the Christian for long, a lot of people there's a lot of a lot of things that people doing now that you know they get more that people want to see where you are eating, where you are doing. Even a lot of people that things that are funny that are not funny, you know, that are even dangerous to society. A lot of people they want to watch. You understand me? So they know the winning source Okay? But here, we are not deceiving people. We are telling you nothing but the truth. We are not telling you this because we pay money. We are not telling you this because we have sent money, you have paid for my data. You are not, I'm not doing this for you because I got your phone number. I'm not doing this to you because I just want to do it to to to to to to to please you but because of God we are doing it from the sincerity from the love of God that is in us and from the bottom of our heart we are sharing this okay nípa fífi òtítọ́ hàn àwa àwa ń fi ara wa lé ẹ̀rí ọkàn olúkúlùkù ènìyàn lọ́wọ́ níwájú ọlọ́run yes that's what true let me read second Corinthians coming let me read. Second Corinthians Yes. Therefore, since through God, and therefore, since through God, mercy we have this ministry, we do not lose hearts. We don't lose our hearts. Rather, we have renounced secrets and sh shameful. We have renounced and shameful way. We do not use deception, nor do we the short the word of God or the on the central by sitting forth the truth planning we command ourselves we command ourselves to be everyone consider in the side of God do you understand do you do you understand if you don't understand let us read one after the other therefore sincere true God mercy we have the ministry Through God, we have the ministry, sincerity. There is no deceit. We don't deceive anybody. We don't flatter anybody. We are saying things just the way it is from the bottom of our heart. And we don't want to call black white. We don't want to call darkness lame, light also. We don't want to call sweetness bitterness. We are saying it from the bottom of our heart. And God said we should say that, we should read Isaiah chapter five, verse twenty for seven days. I think by tomorrow it will be done for that seven days. Okay, we can read it more than seven days. All right, but just for people to know, is that we should ring that bell into people's ear that this year be sincere. What the verse is telling us is that we should be sincere when we are serving the Lord. Serve it with all your mind because whatever you do in secret, one day either akokole ebi alagbo ko share anything, the secret is still going to be revealed. Serve God with all your mind Tell when you are talking about God, God because he's not talking, he's not telling others that okay, this person is lying. No, don't because God is not talking to people the way we are talking. Then you now want to be taking advantage of people. God, you are doing, you are using God's name, you are abusing God. You know, stop it this year. God said no. He's going to judge some people, like people who call themselves good and they're actually bad. He said, I will expose and I will destroy them. Not expose them, no. I will destroy them. Okay? If you don't want to be destroyed by the wrath and the anger and the power of God, this year you're going to change. Change. Be sincere. Okay? Be sincere. We are not lost our heart. Because because some people they say eh, hey, you want to lie now, they say hey, eh, because they lost their heart, they want to change the story. New. They want people to believe that he lost their heart. That is why they are telling that story to change things. Okay, we don't lose heart, we don't lose our memory, and I will not lose my memory. And you too, you not lost your heart, you not lost your memory. In the mighty name of Jesus Christ. Amen. Rather, we have renounced secretly. We renounce secretly all the things, you know. We are not telling you to even bring your secret or your sin to secret, I mean, to open place. We are telling you to just renounce it and change and be a new creature in Christ Jesus, in God, okay? In God, if it's all because some people, they believe Jesus, they know Jesus is, is in existence, but they don't pray in the name of Jesus Christ. For that alone, because of the name of Jesus alone, some people want you renounce they don't want to do something and that's why you see me most of the time I always tell you if God alone you believe you should use the name of God okay secret and shameful way we do not use deception okay we don't deceive people nor do we this shortcut the word of the I mean word of God you see don't deceive people be truthful be holy work rightly, do things right, okay? Even though if you have people that cover you, that cover your secret, that love you, you know the time is coming. You are going to face God. And those one will not be able to speak for you, not be able to back you up, not be able to cover whatever you have done, okay? Today, as, as uh, from now, be righteous, be holy, be truthful, stand firm, rise, shine by not saying bad thing or not saying blackmailing, I mean blackfaming. Don't deceive people, okay, with something that is not tí ò in existence, okay? So that is it. Um, Second Corinthians chapter four, from verse one to two, Okay, that is it. I pray you not be wasted away. All right? But before then, let us go to Isaiah. And then I say some, Mama Son so Then we close it. Isaiah chapter 5. <laughs> Any man or woman that planning evil against me and my people Oh Lord, let their evil fall back on them. All the man or every man or woman planning evil against me, against my people, let their evil fall back on them. Any man or woman planning evil against me, against my daughter, against my people, against my platform. Let their evil fall back on them. In the mighty name of Jesus Christ. Any man or woman planning evil against me, against my children, against my daughter, against my glory, against my platform. Let their evil fall back on them. Pray it for yourself. But you are planning evil against people. You pray that prayer, you will not answer. God will not answer. Okay, because when you plan evil against people, especially me, when you plan evil against me, and then you are under the, the platform to pray that prayer, the prayer will work against you, not prayer. It's not a cause. Okay? So, don't plan evil against people because you may can't joke The Lord said, I'm going to work on people. The wickedness of people, or people right now, is that it's getting too much in the hands of God. Ọlọ́run ti gbé ẹ̀ṣẹ̀ àwọn èèyàn kan sí gbangba, wọn ò tí mọ̀, ó ti yé bẹ́yẹn. Àìsáyà hmm. dá, where is Isaiah 5 verse 20. Woe to those who call evil good. Woe to what? Woe to those who call evil good and good evil, who put darkness for light and light for darkness, who put bitter for sweet and sweet for bitter. Woe to them. Can you see? The Bible says, woe to those people, eh? Woe to those who call evil good and evil and good evil, who put darkness for light and light for darkness, who put bitter for sweet and sweet for bitter. Do you see? Woe to them. Every good job, every good deed, you pray it like this. Tíṣe ọwọ́ ẹ̀ bá jọ ẹ́ every gbogbo iṣẹ́ rere tí mo ṣe for my country for anywhere I go to be better to for to be good anybody fighting me because of that anybody waging war against me because of the good deed Father let war be unto them let war be unto them let war be unto them any man or woman that fight me because of the good deed oh Lord let war be unto them pray <laughs> because the people who fight good they want to graduate good. The people who fight goodness, who fight law, good law, they want to cancel the law. The good, the people who fight good people, they want to cancel the good people. The people who fight the country, I mean, who, I mean, the bad people who fight the law of the country, fight against it. They want to rubbish, they want to destroy the country. So you are a country. Pray it like this yourself any man or woman fighting me because of my good deeds oh lord fight them and destroy them let war be unto them any man or woman fighting my daughter fighting my life because of the good deeds what i've done good such people oh lord fight them let war be unto them any man or woman any man or woman fighting me because of the good deeds oh lord let war be unto them Any man or woman fighting me because of the good deed, because of the good I've done to people, because of the good I've done to the land. Any man or woman that is fighting me and my daughter, because of this, oh Lord, fight them. Let war be unto them. Let war be unto them. Let war be unto them. Let war be unto them. Let war be unto them. In the mighty name of Jesus Christ. Let me tell you, some people fight you. They are ready, even ready to fight good. Evil are the one fighting good every day. If you are a good person and you face tribulation, the evil people fight you. They fight you because of the good you have done. And that's why you as a warrior, a child of God. And that's why you see every country has a soldier. When the evil people want to destroy the system of any country, the soldiers stand against them. They go with their physical gun. But here, as a child of God, the soldier of God, the army of God, then we stand and pray that because of the good deed, I've done good, and some people are fighting me because of that. Oh Lord, let war be unto them. Fight them in the mighty name of Jesus Christ. If my voice is too loud for you, I'm sorry. Okay? Is a ohùn woluane ni dark dàpọ̀ mọ́ ohùn mi. Ó ké ó lágbára ó dúró So sorry for that. <laughs> Ohùn mi ò ní há. Ó you pray. Any man or woman that is fighting me because of my good deed, any man or woman that is fighting my daughter because of the good deed, all the good we have done, oh Lord, let war be unto them, oh Lord, fight such people, fight the people that are fighting me because I'm doing good. Even when you speak for people, you want some people to get out of the bondage that they put them, that they want to destroy them because of their own selfishness. They collect whatever belongs to you. They block you because you say the truth. They want to block you. They want to show you that they are something. Anybody showing capacity, anybody showing muscle on oh my mother to destroy me, to destroy my daughter, to willow me. Oh no! Arise! Raise your standard against them. Say them pray it. You don't have, let me tell you, as a, as a, if you want to, you decide to do good. Because some people say, hey, she always pray against people, children. People fight me with my child, with my child, with my children. They don't fight. If anybody want to fight, let me tell you, if you don't know today, go and get it to your squad. They fight you with your child. Anybody facing the father and the mother of any child, they are not fighting the child and the mother. They are family. They are not fighting the father and the mother alone. They are fighting the children as well. They want to destroy, conquer the father and the mother first, and then to conquer to to get hold of the child. You understand me? So don't let anybody deceive you. Don't be deceived by the wicked spirit. Don't be deceived by the wicked people. Don't be deceived by people who flatter, who just say something because they want, they ask them to say it. They tell you, she's causing people children. The people, the, the, the enemies of any country, any country that face trouble. Look at the other day that we saw something on this lo local government, on this social media, that a, a, a, um, some they said some killers December something 24 to 26 you know they attack a certain place in Nigeria and like a lot of people died they, it was on news everywhere but you know in Canada they prevent us from some news you know so that's why you cannot see many news on my news on my platform even when the news except I copy and paste little little one and that is not going to be concrete one like you understand me the main the main and even when I saw it on YouTube I can copy it and put it on my platform. I don't want to do that because I don't want to go against the rule of the Canada. They say they don't want to see some things. You understand me? Okay. So I do that. Okay. I'm also not blogging them because their country also there's a rule and law. Okay. But this is we are see things like when people are fighting. Those when you look at that scene and that person that went there to show the scenario, you see, they kill some people with their children. And now, some children that are not killed now, they are now fatherless or motherless, you know. Some have lost the two parents. And um, definitely, life is not going to be easy for them. If anybody, even if they give them food, send them to school, life is not going to be easy for them. Because one day they will remember, oh, this is how my father my mother was being killed. You understand me? And, you know, they've been sad. You understand me? So anybody fighting you, look at those people fighting you fighting you seriously they are not fighting you alone they are fighting you with your fruit they are fighting you with your blessing they are fighting you with your future they are fighting you with your child they are fighting you with all what God has given to you they will not fight you alone and because if you don't have those children you don't have some resources you are not meaningful they will not fight you to that level so don't let anybody deceive you anybody that is fighting me You see now I said God fight them for me. They say, okay, oh, the foolish and the wicked people. Don't listen to those wicked preaching. Now you see, they will tell you because those evil people, they even know that, okay, this person they are fighting. Some people they face you. They know that definitely physically they are they are greater than you. They have a lot of things. They have many things to de destroy people face, face to face. You understand me? They know that, okay, you cannot conquer them. But the child also the prayer. Even though if God want to fight them, God should fight them alone. They don't want their child to be to, to be involved. But I'm telling you that Bible say I'm going to pay back anything anybody have done with the, I mean for their first generation to for, I mean from first generation to fourth generation. But now it's not it's If some people are even more than that, like 400 years. You know what? The one generation is like 100 years. So another one like 400 years. You understand me? And you know 400 years is not a joke. You understand me? So it's not a joke at all. So is that going to fight people from one generation to the other? You understand? So don't be deceived that even if somebody is not praying for that, if you love, actually love your children, you want good life for them, even when you are no longer alive, when you die, you should do good to others And not to not believe that you want to protect you want to. Yeah, some people even believe that I will make sure I put, I will make, put in store whatever my child needed. You see, a lot of people has they what they think they needed. The Almighty God can put another thing that even you, what you are put in store for them cannot solve the problem that they are going to put opposite for them. You understand me? So today, I'm telling you that pray when you want to pray. The enemy never love you. The enemy want to ruin you. They will ruin you together with your family. All right? Those who have faced war, they know what we are saying. Okay? The people who hate you, they don't hate you alone. They will surely hate you and hate your child. Okay? The people who love you, they will not love you alone. They will love you with your children. Okay? The white people say, if you love me, you will love my dog. You understand me? So, If you want to pray, Lord, anybody that want to destroy me with my child, Father, destroy them together with their own siblings, with their family. Destroy them with their children. It's not a cause. Okay? Don't let anybody tell you that it's causing children, people, children. What anytime I go through pain, my daughter fa face the same thing. Anybody that face my daughter, they face me as well. Like I fought with the as I'm mean, the father of my baby then, but I see the way I speak for him when he wasn't alive again. It's not I'm speaking is not because the love that is there before it, I know there's no love, but I don't hate him. But I'm speaking because he's the father of my child, and my child definitely missing, missing, and he believe that he's missing. And the moment they destroy the relationship, okay, for him not to get care again, he will remember all those things. And when he remember, it did have been done, but he will feel bad. And the moment he feel bad, I will also be feeling not good, okay? So some people will tell you when you want to pray, just pray for the people alone that do that evil to you. Why not? What? Why? why? It's even if I don't pray. When you do evil, when you love your children, I'm telling you today, when you are doing evil, just wait. Don't do it again. Stop it today. Stop it. Stop it. Your evil, your children will come back to it, even the person pray or not. If I pray for anybody that have dealt with me, that have suffered me, if I pray for them, I can be praying for them for them not to do evil again but some people they see wọ́n máa ma ṣe lábẹ́lẹ̀ ni wọ́n ma ṣakọ pray it if i'm waging war against you if i just want you if I, you don't do anything to me i just am going after you going after you pray against me if i'm not doing anything against you i mean you have not wronged me eh and i penetrate i just want to be i want to be telling you telling you because some people they tell people they want to know you you don't know them They want to know you, you don't know them. You understand? They say they want to know you better. Who are you to know me better? They want to stay in your room. They want to stay in your nose. They want to know everything about you. You don't know single thing about them. You know, it's another thing, the way of bringing people down and penetrating people's life and destroying people's life. Okay? So, but that's not what we are saying now. The prayer we are praying is that God Almighty, every problem that I've joined with my life, to destroy me. Don't forget, if any problem joint ends together to destroy you, and you have children, if they finish with you, they will come, come for your child. Alágbára ayé, jẹ́ mi sọ ní Yorùbá again. Alágbára ayé, ki alágbára ayé o mí mi kò mí president you, kò mí governor o, kò mí pé kinní kan o. Àwọn tá a máa ń pè ní alágbára ayé, àwọn tó wicked, and it obeys you mẹ́ tó bì ní pé èṣù ń gbénú òun nó lẹ́yìn òun èṣù òun àti èṣù jọ ń bend and wine together kò nídìí ó ti eyín ó ní síbi kúkúrú ó ní síbi gígùn ìkà ló máa ń ṣe lójoojúmọ́ kò kì í ṣe rere such people ìkà ènìyàn ok àwọn là ń pè ní alágbára ayé bíbélì náà dẹ̀ sọ fún ó dáa kò bá ẹran ara ja ìjàkadì bí kò ṣe àwọn alágbára ayé àwọn aláṣẹ níbi òkùnkùn ayé àwọn principality àwọn rulers of darkness ó ní àwọn là ń bá ja ìjàkadì so ti yẹ mẹ́yẹn ẹni tó bá dẹ̀ ti láìkì láti máa ja ìjàkadì tó jẹ́ pé bù ni kò mọ ọmọdé kò mọ àgbàlagbà ó kàn jẹ́ pé àwọn kan tó bá tún máa fi satisfy flesh ẹ̀ tó bá jẹ́ ọmọdé ni you understand me gbogbo ẹnikẹ́ni any evil dey join with me to ruin me to ruin my children elder evil holy ghost fire consuming them alágbára ayé tó ń sì lérí mi sínú láti máa bá mi jà láti ṣe àyànmọ́ mi àti ìṣẹ̀dá mi níbi láti ṣe ọmọ mi níbi àwọn alágbára bẹ́ẹ̀ ní orúkọ Jésù mo gbàdúrà fún gbogbo wọn o pé Ọlọ́run kọlù wọn Olúwa bá wọn jà ibi tó ń fẹ́ fún èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi òun náà ni kò jẹ́ tiwọn àwọn alágbára ayé yìí òun náà ni àwọn ìkà tó máa ń fi wọ́n máa lẹ̀ mọ́ ènìyàn wọ́n máa tẹ̀lé ayé àwọn ènìyàn kiri láti bà oore rẹ̀ jẹ́ láti máa já kulẹ̀ gbogbo àwọn alágbára ìkà ayé èyí tí a lẹ̀ mọ́ ayé mi ta lẹ̀ máa yé ọmọ mi lẹ̀ máa yé ọkọ mi lẹ̀ mọ́ platform mi lẹ̀ máa wo olólùfẹ́ mi láti máa yọba lẹ́nu lónìí o olú akọlù dìgbòlù kọlù wó palẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò sí ní padà Jésù Olúwa wa amen thank you father for this moment we worship you lord because you are God. Okay? So, that is it for this moment. You understand me? You prayed. If you love your nation. yeah. <laughs> Anyway. Wọ́n fi wọ̀n mí ẹ mọ́ kí àwọn ìṣòro tó ń ṣe orílẹ̀-èdè wa. Àwọn ìṣòro tó ń ja orílẹ̀-èdè ó lè jẹ́ tó ń ja ayé ẹlòmíràn. Ó ti pẹ́ wọ́n dẹ̀ pọ̀ wọ́n dẹ̀ máa ń rìn ní pẹ̀lú crowd. Ìṣòro wo ló máa ń wá pẹ̀lú torí ẹ̀ ní máa ṣe sẹ́ pé tí ìṣòro bá máa wá báyìí ó máa wá pẹ̀lú púpọ̀ ni ètùyé wọ́n ní ìṣòro wọn máa wá pẹ̀lú púpọ̀ ni ah ah ah níbi tí ogun kọ níbi tí ogun gọ sí láti máa jẹ ayé mi ní láti máa visit ayé mi ó lọ́ àfi náà kọlù wọn níbẹ̀ ní orúkọ Jésù níbi tí ìdààmú àti ìṣòro gọ sí láti máa jẹ ayé mi níyà láti máa jẹ ayé ọmọ mi níyà láti máa jẹ àwọn olólùfẹ́ mi níyà ní orúkọ Jésù níbi tí wọ́n gọ sí yìí Olúwa fi iná ká wọn mọ́bẹ̀ Olúwa fi wọn pa wọn iná Olúwa fi iná pa wọn mọ́bẹ̀ ní orúkọ Jésù iná dà kó yá kó máa pa wọn mọ́bẹ̀ níbi tí ìṣòro ayé gọ sí láti máa jẹ ayé mi níyà láti máa jẹ ayé mi ní ogun láti máa jẹ ayé ọmọ mi ní ogun láti máa jẹ orílẹ̀-èdè mi ní ogun láti máa jẹ àwọn èèyàn wa ní ogun ní orúkọ Jésù ó yá o iná Ọlọ́run dà kó yá máa jẹ wọ́n pa máa jẹ wọ́n run máa jẹ wọ́n pa máa jẹ wọ́n run gbogbo ẹ̀dákẹ́dá tí a bí nínú obìnrin tó fẹ́ máa dá eré mi dúró ó yá níbo lẹ́wà ó yá mo gbàdúrà fún yín iná ọlọ́run dà kó kọlù yín katapila òde ọ̀run dà kó kọlù yín kó wó yín palẹ̀ ó yá àrà ọ̀run dà kó san pa yín òkè ládà ó yá kó dìbò lù yín máríkà pọ́ sótayá bàbá légeye má sèntayá bàbá mangabo sotayabariaba negere bó ṣe jẹ́ nìyẹn kò ní yí padà a ti dé lónìí olúwa máa dé gbogbo ogun tá a dé a ti tú lónìí gbogbo eré tá a tú olúwa máa tú sílẹ̀ wa olúwa jẹ́ àṣe kòńgẹ́ oore nínú ọdún two thousand and twenty-four yìí olúwa o olúwa o ohun tẹ́ ẹ̀ ti ṣe rí nínú ayé wa Iya tẹ́ ẹ̀ ti ṣe ní ọjọ́ tá a ti dáyé olúwa ṣe fún wa ní ọdún yìí olúwa yà wá lẹ́nu ní ọdún yìí olúwa fọkàn balẹ̀ ní ọdún yìí olúwa ràn wá lọ́wọ́ ní ọdún yìí mo gbàdúrà fún àwọn olórí wa olórí orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run máa máa fún wọn ní okun bá wa fún wọn ní agbára lákòókò yìí afẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè náà kò bọ́ lọ́wọ́ ogun ajẹninu lọ́wọ́ ogun ajẹnipa lọ́wọ́ agbára tí ń ba ayé ẹni jẹ́ lágbo agbára tí ń dojú ìjà kọ ni lọ́wọ́ agbára tí máa ń pa àwọn ènìyàn láti fi ẹ̀mí wọn ṣòfò olúwa gba orílẹ̀-èdè náà sílẹ̀ ní orúkọ jésù olúwa gbà wá o nígbà tí a bá gba orílẹ̀-èdè náà àyìn bá lò máa dojú ìjà kọ mí àbí tó máa ń dojú ìjà torí àwọn tó bá máa ń dojú ìjà kọ orílẹ̀-èdè tó bá dojú ìjà kọ ènìyàn tó bá gbàdúrà fún àwọn ènìyàn náà láti gbà wọ́n lẹ̀ lọ́wọ́ ogun wọ́n fẹ́ dojú ìjà kọ ẹ́ àwọn ẹnikẹ́ni tí ọlọ́run ti lo ohun mi tó ti lo platform mi tó ti lo ayé mi láti gbà lẹ̀ lọ́wọ́ ogun tó bá lòun fẹ́ ṣí ogun tì mí ah ẹnikẹ́ni tó bá lòun fẹ́ ṣí ogun tì mí tó bá lòun máa ṣí ogun tó ọmọ mi torí eléyìí ọlọ́run o ogun tó ju ọjọ́ orí wọn ọ̀run gbé Ba wọn ọ̀run wó wọn pa ọ̀run wó wọn balẹ̀ gbà wá sílẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní padà I cover myself with the blood of Jesus Christ. The favor of God is upon my life. In the name of Jesus, I will rise now. I will shine. Ìwọ nìkan ló ṣàmì yóò dára fún ẹjú bó ti lérò lọ. Bẹ́ẹ̀ lórí kò ní yí padà. In Jesus' powerful name we pray. Amen. <laughs> So, Kato Malabai, I want to quickly say something. I want to tell you, there's evil everywhere, all over the world. But what come evil every in some country is because of the law that is there. Okay? So there's evil everywhere all over the world. But what come evil anywhere in the world is because of the law there. So say no to bad thing. All right? Let the law, of any country you are residing, you are in any, you are in position, you are in power. Let evil anybody does. It doesn't matter ID color. If anybody doing bad thing, doing bad thing that if that bad thing can be can, can continue to generate, it's going to affect either you that lead because whatever happen in a nation, whatever happen in a nation, you know what? During the rule, I mean anybody that rule at that moment, they call the name of that person. They rob the name of that person. With that problem at that moment. You understand me? So because you are in power, because you are in control, whatever evil at that your tenor, try to face it. Try to do what? To stop it. Let people know a day, home is not building a day. You understand me? You have to start somewhere. If you don't start somewhere, you are not going nowhere. But you have to start somewhere. So you going no somewhere. Okay? You, you start one day, you going somewhere. You start nothing, you going nowhere. All right. So let people know there is law. Don't break it. Okay? When you break it, it's like a sword. It will slay you. It will cut you. And when it cuts someone, blood going to share. Okay? So let people know. You understand me? Let us say no to bad thing. Let the law stand. Okay? And stop supporting evil. Like now I say, okay, I notice that a lot of people in the world, they always support evil, against good. They, they support evil against good. You understand me? And what can the righteous do? Only when the money, when the for, when the foundation is being faulty, what can the righteous do? No answer, but the righteous will pray. You try to do use your brain. You try to do necessary things, okay? Aha. So this year, okay? Don't let anybody again, as I said yesterday, take you for granted. And I see things, a lot of people, they change it. And let me tell you, like a celebrity in our country that won tí iṣẹ́ ẹ̀wọ̀ billion a Yoruba movie that is the the tribe of Judah the tribe of Judah and a lot of great people share it like our president Nigeria president also congratulate and share it many governors did that even the party and uh, what I want to say I don't want to talk about this party because it's not even PDP, I mean, it's not an APC. But before today, I think he has been an APC before because I know him to be with APC people. You understand me? But today is, is he contests for the deputy governor of Lagos State. I mean, yes, uh, done under the PDP party. You understand me? And um, a lot of people were surprised. A lot of uh, APC Uh, member were surprised and they are, they are disappointed. And uh, a lot of them decided want to be, yeah, they want to be doing blah, blah, blah, like something like, but I noticed that, but uh, like me, I see things, it's not everything you see. Is, eh? They were disappointed. You know why? Because they believe our president should be the last person to do that. And the Lagos state also should be the last person to congratulate him. But now, because he has been a winner, and one thing is this, the person who contest that definitely let me tell you about that person that lady Funke Akindele Jennifer my daughter love her for long me I don't you know I, because of that I, I I cherish her I've speak for her many times but we fought I speak I draw out also My fa yes so but when I saw it I celebrate her also now during the content me the campaign You know, somebody who contest for deputy governor of Lagos State, definitely they will they spend money and they lost, they lose money. You don't know? She lost money and election few days during the campaign, the mother died. Few times to the election, the husband disappoint her. The husband did what? The father of those three she said she have they did they that one run out of house went to marry another husband i mean another wife dj chicken abi dj dj something sha that husband of Akindele so these three things number one the husband first came into number he lost the eh, the husband the husband to another woman secondly he lost the election during the campaign the mother died and uh, Kuma he won I mean he run for the election and he, he lose she now lose and during the those, those, those days they now show me a lot of video on the social media a lot of video on the media saying that oh this Iyabo Ojo is a friend of mine Iyabo Ojo have won, done this for me long time ago but during the election nobody out of this select celebrating nobody support her i no i never see one i don't know maybe they support her secretly nobody i said nobody to the level that because nobody supported her they call me well yeah can't, can't, can't you see Auto Bola nobody even talking about Akindele on this social media ah Akindele ah every celebrity this celebrity are wicked yo you understand Here I be speaking for her. I say I cannot speak because me, I know she will not win that Lagos State. You call some people oracle. But do you know reason why I'm not with Baba Juaju or President Bola Ahmed Tinubu? I'm not because he will have reason for celebrating him for on him I mean celebrating her. Yes. He bought people's ass. He shocked people's brain. Yes. It shocked people's brain. Are you getting me? He now came back to celebrate President Bola Ahmed Tinubu because it's part of Nigeria. It's not talking about party. And that's why some people, they go and point like me. Ní orí Facebook we, kò see ẹni tí dádì yàtọ̀ sí mo ja ìjà ìgbàgbọ́ ní orí Facebook yìí. Èmi àti dádì mi à lè jà. Mo because before uh, Akinele we I mean left APC because I know she's a member of APC. I know I'm very sure. I can boldly tell you that. Even the deputy of Lagos State, I mean the governor and tó support ìyá àmọ́kọ́tán ló is also an APC boy Omo ọmọ Fáṣọlá ni lára àwọn ọmọ Fáṣọlá you understand me so they are both APC but before they will depart and join another group called PDP There's something that causes. And that will be happening. What causes it? Some boys, some men of APC, not Asiwaju. But whatever happened in APC, before Asiwaju became president as well, they will surely call Asiwaju àwa tá a bá ti rí pé àwọn ọmọ àwọn boys àtàwọn bàbá arúgbó tá a bá pè boys yẹn arúgbó ni wọ́n but a máa pè wọ́n pé boys because they are still boy ni ọ̀dà àwọn bàbá wọn ó ti yẹ we call tábàdí wọn pé wọ́n fẹ́ máa prove sọ̀bọ̀ we call aṣáájú the boys have caused a lot of things and made these ones some of the instruments to depart yeah some people ask me but after talking for aṣáájú why again do you start talking bad against aṣáájú when it is time they ask me question when I look at what the boys all the boys all the boys I don't want to mention one I all the boys, what I if I look at what they did to me, I will not talk about anybody. And that's what cause and that's what other people also doing. And I míì gan go to lọ join other party tó tún jẹ́ irú Ìyábọ̀ Òjó náà. It's used to some boys of APC. He said he's working for APC. Yes, I know the time he was working against PDP seriously. Working for APC. Yeah. But he get your a time, I don't know what happened. As I know what happened to me. And we can talk about, we can say about uh, Akindele, a little what happened to uh, Akindele. You understand me? What their boys did. And the Baba said, Baba President Bola Metinumbu, it shocked everybody. Like, embracing Akindele yẹn, láti celebrate Akindele. so I pé sorry, whatever my people have done to you or whatever you have passed through we have been through. It's just a simple. it's just a, just a message of, I love you. You are doing great for yourself. Look, Akindele, she's a bounce loser. She loses everything. You don't know ni. Lost her mother, Kuma. Continue, but ì pẹ́ tí bàbá some years ago, òun àti bàbá ẹ̀ close. But my mother òun àti màmá ẹ̀ Go, She lost her mother, Kuma. A lot of people here, they are getting upset. They are getting and when they cut tí arọ bá ti dànù ẹsẹ̀ ọlọ́run méjì ló máa ń dá sí. Tí arọ bá ti dànù ẹsẹ̀ ọlọ́run ẹlẹ́sẹ̀ méjì ọrùn ẹlẹ́sẹ̀ méjì ló máa ń dá That all the boys they cause problem and the baba will be the one to carry it. And Nkrumah will now be a president. He have a lot of people are shocked. Hey, hey, hey, hey. He's telling you I'm a president of Nigeria, I'm not a president of APC. Just like Baba Buhari also said the other time, I'm for everybody, I'm not for anybody. I'm a president of Nigeria, not a president of Particon. That I ruled is my CCC also, and it's also my daughter. People don't see things like that. You understand? You cannot explain it. But you know what? It went through a lot, but you all continue work, okay, politics yóò jẹ́ rẹ̀, ẹ jẹ́ mi kò ń ṣe and for what she has lost because she never relent ṣe bó ti ṣe bí fíìmù mẹ́ta lẹ́yìn tó ń parí election every be every two two weeks ló ń gbé fíìmù jáde I should be the one to start it to roll it olóma play front to roll eléyìí ló wá dà pé wọ bílíọ̀nù ló dẹ̀ wọ̀ and people let me tell you àwọn èèyàn ló wo tó fi wo bẹ́ẹ̀ yẹn wọ́n mọ̀ mọ̀ screen ẹ̀ kàn jẹ́ kó wo bílíọ̀nù yẹn náà ni to pay back are you getting what I'm saying and let me tell you people who don't support her at that time they will want she they are being going to be part of they will ask her for assistance she must do it those people if the celebrity we have in Nigeria support Funke Akinele even Lagos alone they support Akinele and all the crowd and millions he have on Facebook and on YouTube Twitter and everywhere they will beat the eh, sanwo but nobody they will never support and when the victory come they will celebrate it and they will want it you understand me So the president is this, is a, the point is this. The president surprised everybody, including a I populate share it again from it. I purposely do what? Still waiting for the I'm purposely still waiting for the I mean everybody was surprised. I share it too The page also to my account. Hey, people say, hey, what's your face? And this and that. You understand? I'm telling you something. People are going to be disappointed and some people are going to be elevated. You see. You don't do bad to people because you said you are some people are bad, they're just practicing bad, They are badness, They are evil, and saying they are fighting for some people. You understand me? Like today now, some people said to me where I was talking about Ashwaju. I've talked ṣé tòtòrí aṣáájú bàbá mi ẹ má má tiẹ̀ bínú ẹ̀ wọ́n ní ẹ kí ló dé tó wá sọ I have one eh, thousand of reasons thousand of what reasons of change and that is what also other people today even the fight that is happening today in many party, many people have thousand of reasons and the reasons also they fight that reasons now affect somebody who don't even know anything and some people fight they cause the trouble they are not even affected they cause the trouble for just for I want some certain people Do you understand what I mean so a lot of people were surprised oh yeah, yeah. but what people see what what I see people don't see Akindele do you know that together with Chando they are APC member before do you know that they you know and the person he married before almost you know APC they've done you see a lot of people they have done evil to people I don't know and in the name of some people so tó bá fẹ́ sọ̀rọ̀ ńgbà tó máa sọ pé ó sọ̀rọ̀ kínní mo ti sọ̀rọ̀ sẹ́yìn dáadáa àwọn kan máa sọ pé tó bá tẹ̀ bí eré kọkàn lọ nàìjíríà sọ máa dá ẹ̀dúró síbẹ̀ wọ́n dẹ̀ wọn lè pa mí kí aṣíwájú fẹ́ pa mí fún kí àfi àwọn tó bá kàn ń pààyàn tó kàn máa forúkọ àwọn èèyàn borúkọ yẹn wọ́n fẹ́ pa mí fún àwọn boko haram wọn ti pa wọn tó náà àti they'll be speaking mind of somebody tó bá sọ pé nígbà tí eh, ọmọ yẹn máa ṣe fíìmù yẹn gbogbo máa rí dálèdì náà ọmọ fúnkẹ́ is not a baby ọkọ̀ tó mi eh, ọmọdé ni lọ́dọ̀ ọmọ wa ní bọ̀tì tó bá sọ wípé ó máa rí wọ́n máa celebrate it nobody will believe it so I've told you this year that a lot of things you're going to receive a lot of shock before Aṣíwájú came to power going to be a lot of people are going to be disappointed a lot of people that you are not even believing that you'll be asking yourself eh but it is not a party it's not but you are not in the party and some people do believe that they are working for the party the people who are destroying people's life telling the whole world that they are working for the party you are not deceived you are not working for the party only this creating giving bad name to the person that is a leader and the president of the party You are not working for the party. You are only destroying the party. Some people are destroying the party. They will tell you they are working for the party. Okay? We have said it. A word is enough for the wise. So thank you very much. So if you are doing good, continue. And if you are doing bad, change. Change. All right? Change. This year, God is going to surprise everybody. Oh. I've done good. Anybody to bá sọ pé mi ò ní rírè tí mo ṣe yẹn, ibi máa bá wọn ni. And reason tí I preach gospel I will tell you later. Okay? I will tell you some things later again about, you know, a lot of people, since I came to Canada, I have not stepped my feet in any church. But when I was in America, I go to church. I go to Orthodox churches and I go to CAC. But I have a bad experience. Okay? What these people have been doing, people follow you like that, like that. So, and when the bad experience was so much, I carried the bad experience for so long, for so long. And I need myself, I need to be myself. Because the Bible is what they preached to me the day I met him. I, I, I come across Jesus and I have the Bible with me. And the Bible helped me to realize, understand that the, we are the temple of God. Ó ní ká má kàn péjọpọ̀ ara sílẹ̀ bọ́ ti tó bá ti lọ tó bá ní problem náà if you stay on your own and continue to do the will of God it's no problem and I still communicate with people and I pray the prayer I pray now I can write this prayer point that God showed to me today that I call about their hands some pastor will carry this their hands uh, prayer would normally write a paper I mean who always uh, produce um, those uh, way, way ìwé books eh? they will write it this with their hands prayer eh? they will put it and they will sell it to people they are making money so and that's one thing I know that this Canada or I'm still thinking that is it this surrounding that is making me feel somehow like blocking me is still preventing me because if I've been in Nigeria now uh, ma ti me, I mean ma ti because and it's easy for them because a lot of people looking for job in Nigeria they do it and power power man by prepare together and it will be done but here they are um, they are being blocked they are blocking me for something, and I I don't know some people are still wicked to the level that they want to get my account number they want to be blocking whatever I do they want to be disturbing me even to pay for house they want that to be difficult for me what did I do wrong to you did I tell the did I tell you not to have money before again you have money before did I tell you that you are not going to have it before I only pray that okay anybody that does I mean that wage war against me oh that want me to be a beggar. I mean, that want me to be a beggar. That want me to suffer and go like this. I pray. If that prayer answer, you don't need to be using your muscle power to be blocking me or show me that you, you can do everything to block me, to cause me problem. If you God bring the problem for you, you know, it, it will be more than what you are causing for me. And now we overcome the problem. And you will now carry the problem that have no solution. So everybody this year should be, what I'm trying to tell you about that, I mean, our president is that He embrace people, the people they don't even, you don't believe that you can, you can embrace. And this is what is going to happen. You understand me? It's going to disappoint some people. If you are doing evil and you believe that you are close to Asiwaju, or you are close to president, you have caused a lot of problem, you will be disappointed, kì í ṣe rọ́. Ọlọ́run ti gbẹnu mi sọ̀rọ̀ yẹn nígbà tí wọ́n ṣe wọlé, mo ní go and write it down. If you believe you are close to him and you are doing evil and you have been using his name to do evil, even to do fraud, to do many bad bad things, to can transfer money to abroad or to transfer money to where is not it is ó máa jọjú yín because he doesn't want to be pleasing one person he has pleased single people some certain people they disappoint him they disappoint only God just placed him there oh. and then he cannot please he will not I'm telling you he will not please people to displease the nation and to displease God again I tell you he's a pose I'm I'm boasting for you with all my mind okay oh. so you be surprised if the wa ń ṣe burúkú tó bá sọ pé i'm but i'm working ẹ yù wọ́n kàn ló wo pé tó bá ti nìkan tó bá ti sọ̀rọ̀ ìgéèsì e. ẹ̀wọ́n kò sọ̀rọ̀ wọn ò tiẹ̀ bú wọn o wọ́n kàn ti sọ̀rọ̀ pé ok ìjọba tó wà nílẹ̀ yìí o àárín kan ṣe dáadáa o ọ̀nà yóò ṣe o ẹ máa wù ilé you no believe you will lay there you don't want them to shut up because you are benefiting you want, you now think you are doing good for the for the party you only destroy the party and the, uh, for that you believe that you are working for party you are only a polar èpò come on okay it's going to you ọmọ tó tó tí gbogbo nǹkan tó bá ṣe bá jojú ẹ kì í ṣe àwọn ló máa jojú ẹ ìka tó bá ti ṣe sílẹ̀ tó bá jojú ẹ you call yourself na you na you call am o okay uh because àwọn èèyàn gbogbo fídíò tí mo ti ṣe wọ́n máa gbé sókè lórí ọ̀rọ̀ bàbá jèṣà ṣé tòótọ́ náà release bàbá jèṣà wọ́n ló ti wọ́n ló wà release mo sunkún rí mo sọ̀rọ̀ báyìí tí mo sọ̀rọ̀ bàbá jagaba but mo dúpẹ́ nígbà yẹn báyìí ìjọba tó wà lẹ̀ wọn ò lè sọ̀rọ̀ báyìí ìjọba tó lọ yẹn má bínú sáà kíákíá ni wọ́n máa ti jáde tiẹ̀ mi ó ti yé ó ti yé yín hmm. so nìyẹn wọ́n ti embrace wọn bàbá gbogbo nǹkan tẹ́ bá ti fi ń bínú náà ẹ má bínú mo ń pàdúrà fún yín àwọn ọmọ yín gbàdúrà fún yín tòótọ́ bẹ́ẹ̀ ni mo gbàdúrà fún yín o dáàdi ṣàdé mi ọkọ olúrẹ̀mí tòótọ́ hmm. ẹ ti rí mo gbé e yín nítorí màmá mi olúrẹ̀mí pretty woman woman of God a pastor ó ti yé yín lẹ́yìn hmm. so ìyẹn bó ṣe jẹ́ lónìí ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí máa tún ti yìn lógo lẹ́ẹ̀kan sí agbẹ́yìnga nítorí pé kò sẹ́ni tó dàbí rẹ̀ láyé àti lọ́run à ń lọ báyìí a tún máa padà wá ọlọ́run ìjọba bá wa lọ ohun tá a wá ṣe lónìí Wednesday bá wa ṣe o ìbànújẹ́ òní kò ní tọ́ sí èmi àti gbogbo àwọn olólùfẹ́ wa orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ǹkan sí ìjọba yìí àwọn èèyàn fojú commonize bàbá yẹn wọ́n fojú commonize wọ́n ní ìjọ kan lè ti Násárẹ́tì jáde bí a sì gbàdúrà ní pé ẹ̀yin lẹ́fẹ́ afẹ́rí níbẹ̀ kì í ṣe ènìyàn nítòótọ́ ara ni àwọn èèyàn tí wọ́n bá sì fẹ́ gba orílẹ̀ kan níbi tí egbò ti wà bẹ́ẹ̀ ṣe fi wọn wá àwọn sójà láti pọ̀ egbò wọn ti dé egbò sára àwọn èèyàn tó máa fẹ́ yọ tó fẹ́ fi oògùn sí á máa dùn wọ́n ata á dàbí pé wọ́n da ata sí wọn lára wọn ò níwà yìí sí ṣùgbọ́n tó bá ti ṣe tán tí gbogbo ẹ̀ bá ti heal gbogbo ẹ̀ máa padà wá di ìrọ̀rùn fún wọn ẹ̀mí ìrọ̀jú ẹ̀mí tí àwọn fi ń forí tì bá mi fún orílẹ̀-èdè náà àwọn olórí wa náà ìbẹ̀rù ẹ kó fi sí wọn lókàn àyà ọlọ́run gbàkóso àwa náà ń gbàdúrà kó lè dà fún orílẹ̀-èdè náà má jò bàjẹ́ fún mi má jò bàjẹ́ fún àwọn tó fún mi má bàjẹ́ fún gbogbo àwọn olólùfẹ́ mi platform má jò bàjẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ kí platform mi bàjẹ́ má jò bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ kí n wà nílùú Canada kán sọ pé bó ṣe lọ ló ṣe bọ̀ kò rówó kò rí jẹ kí n máa pariwo lójoojúmọ́ àwọn ènìyàn tó bá ń ro bẹ́ẹ̀ sí mi tó sì fẹ́ bẹ́ẹ̀ fún mi bó ṣe fẹ́ kórí fún mi yẹn ni kórí fún wọn tọmọtọmọ wọn o bẹ́ẹ̀ ni ẹni tó bá fẹ́ kí àjẹ mi kó fẹ́ kó jọmọ mi àfi tó ń dí mi lọ́wọ́ tó ń dí mi lọ́nà Ọlọ́run jọ gbogbo wọn pátá ni kò dí lọ́wọ́ kò dí lọ́nà èmi ò díyàn lọ́wọ́ mo fẹ́ kórílẹ̀-èdè mi dára ni bẹ́ẹ̀ ni kí àwa náà lè jẹ́ lára àwọn èèyàn tí orílẹ̀-èdè àgbáyé yóò máa fi yan tí wọ́n máa fi ṣakọ táwọn náà máa sọ pé ìlú báyìí fún wa ní free visa bẹ́ẹ̀ ló máa rí kò ní padà orílẹ̀-èdè Canada ìlú mi náà ni ẹni bí ti bá ti dé ire ibẹ̀ yóò jẹ́ tèmi Ọlọ́run ibi kọ́ ni mo ṣe sí orílẹ̀-èdè yìí mo gbàdúrà lọ́sàn-án àti lóru mo ṣe dáadáa fún orílẹ̀-èdè yìí mo fẹ́ kí àlàáfíà wà níbí Ọlọ́run jẹ́ kàlàáfíà bẹ́ẹ̀ mi náà mi ò fẹ́ káwọn èèyàn kú mo ní sẹ́nu tó and terrorism bẹ́ẹ̀ ni ìgbà tí mo dé ìlú náà wọ́n stop gbogbo ìbọn Ọlọ́run má jẹ́ kémi náà kú Ọlọ́run ṣàánú fún mi má jẹ́ kọ́mọ mi kú o má jẹ́ kórí wá bàbọ̀dé má jẹ́ awówó tí o ẹnu àwọn ènìyàn máa ṣe mí bàbá mi àti ọlọ́run mi má sọ mi di object of pity ẹni tó bá sì gbàdúrà lòdì sí ayé mi ní kọ̀rọ̀ ní gbangba má mi dójú ti gbogbo wọn o àwọn tó ṣiṣẹ́ mi tó ń ṣèkà fún mi lọ́jọ́ pípẹ́ tó mú mi ransom tí mo sọ pé mi ò sanwó mọ́ tí mo sọ pé ó ti tó gẹ́lẹ́ o tẹ̀sí sọ pé tó bá tó forty years ẹ ó bọ obìnrin náà ẹ gba obìnrin sí òrìn náà kó lọ́wọ́ àjàgà búburú ni ọlọ́run mo ní mo fẹ́ bọ́ o òun ni gbogbo wọn dìde wọ́n sì ń ṣe búburú wọ́n lo connection wọn ẹni máa lo connection ibi lórí mi ọlọ́run disconnect ẹ̀ láyé gbogbo àwọn èèyàn tó bá ń lò bí connection jọ ń dojú ìjà kọ́ jọ ń ba jà má jò lọ́rẹ̀ẹ́ mọ́ èèyàn burúkú tí ó bá ń sì ń dìde ogun sí mi sí ọmọ mi má jò lọ́rẹ̀ mọ́ jẹ́ káwọn èèyàn tó fi ṣọ̀rẹ́ kán di ọ̀tá fún ọlọ́run bá mi separate from goodness bó ṣe fẹ́ kórí fún mi kórí bẹ́ẹ̀ fún ẹ̀dá bẹ́ẹ̀ gangan wọ́n gba àwọn tó fẹ́ mi fẹ́ re tó ń gbọ́dọ̀ tí mo sọ tí ọ̀rọ̀ mi sì yé dáadáa bá mi súre fún àwọn náà múnú tí wọ́n dùn fi ọkàn wọn balẹ̀ múnú tèmi náà dùn fọkàn mi balẹ̀ tọmọtọmọ múnú adébùkọ̀lá dùn kó fọkàn rẹ̀ balẹ̀ ṣàánú fún wa o thank you father because of always answer prayer pampẹ́ tí wọ́n dẹ lọ́wọ́lọ́wọ́ kò ní mú mi o lórúkọ jésù pampẹ́ ayé gbọ́rọ̀ olúwa o ò ní mú mi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 power both now forevermore. Amen, amen, amen. Seven hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Amen, amen. This year I will rise and shine because the light of God is upon me. It has come, I will rise and shine. So, God bless me and you. Bye for now. Sorry, sorry, sorry, sorry. Sorry, sorry, sorry. I want to tell you quickly. They bought the TV Joshua, the late TV Joshua that died. You see, those video that they say BBC uh, eh, BBC News uh, try to that those video that's going viral that they put together again it's not new video all right when I look at it go and check it there's no one of those video that is fresh now now they only doing like a documentary what they has done what people have said some of them they said they some of them said oh after he's dead that's when they start bringing news out they brought some okay but that time I watched TV that a lot of them will go to MITV they will go to AIT they go to many places to complain about the church but they will shut them down we don't hear anything about it later so it's a powerful and that time is close to one president that is in power sometimes ago so he always close to some president I, I think so so the people want to speak out but they block them they shut up their mouth like I tell my experience uh, this experience of uh, um, uh, the story I tell yesterday it's been long yeah and my mommy my sister is the one that invited my mom together with me that day I follow my mom because that time when I newly born again I was like I want people I want my family to be for God because I know there's evil in this world. Like now, I'm afraid to allow people to stay with me because it's not because I'm I, I, I'm a bad person. Because of my past experience and what people are very wicked, you understand me? And um, I don't want anybody to come between me to scatter my, I mean, to spoil my relationship or to cause me another problem because they are sending a lot of people around the world now to go and cause problem. Do you understand what I mean huh. do you understand me tẹ́ bá ń mi e wo mi ẹyẹ ẹ má fojú inú wò mí pa àbí tó bá dẹ̀ já àwọn mi ló wò mí kí ló dé ẹ̀yin ọ̀tá lẹ̀ ń wò mí ni say amen you cannot say amen you cannot talk you cannot lie you cannot do anything kí ló dé. so and there's evil people everywhere there's good people. Um, èyí tí wọ́n fi ní wọ́n ransom they hold people ransom do you see the way they holding people in that church they holding people ransom they said TB Joshua hold people ransom every church majority of uh, bad church will do that they hold people ransom that's why you see I don't want to talk because if you are talking now people if people don't have the understanding that it's not all of them they be looking at everybody at the equal it can also this small platform it can also affect this small platform but I tell you the heart of men are terribly wicked you believe it or not they are terribly terribly wicked okay so a lot of people they will ask you ah you have to forgive this person uh, everybody that's why they preach forgiveness he said have you forgiven because yesterday they asked me eh, you have to forgive the people they ask you to forgive they have not even forgiven you they just want you to forget they want you to not to talk about them again they now use system to strike you you understand so be wise it's not all pastors that are bad okay but those things tí ẹ rí nínú ṣọ́ọ̀ṣì you yẹn tán ló ṣe yẹn tẹ́ bá ti ẹni pastor náà tó don't hesitate to speak out okay that time gan tó bá jẹ́ pé wọ́n wà ní wọ́n máa pè wọ́n ní blackmailer wọ́n ló máa ná blackmail them because they say they are black some pastor came out they say they are paying them money to blackmail them they are not they don't pay anybody to blackmail there is evil and because evil support evil in our nation and that's why our nation is facing a lot of trouble and calamity like that thank you so much have a wonderful day love you guys bye.